أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọpẹ́ ní fún Ọlọ́run ọba ọba tí ọpẹ́ tọ́ sí ọba tí ọpẹ́ yẹ lórí àánú rẹ̀ lórí ìdàgbà rẹ̀ tó ṣe fún wa ọ̀fẹ́ rí fáyọ̀ nítòsí ká máa dúpẹ́ fọ́lọ́run lórí ìdàgbà tó ṣe fún ìgbẹ́ ọlọ́run àti ìgbẹ́ rẹ̀ kó máa bá òṣìṣẹ́ ọlọ́run àdébọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ṣáájú àwọn ènìyàn ṣáájú àwọn ìbẹ̀rù ọlọ́run àgbà nínú àwọn ènìyàn ọlọ́run bá ti ọlá rẹ̀ dájú lọ ọlọ́run máa ní sẹ́tì gbogbo àgbáláyé kó kéde ìjọsìn fún ọlọ́run bá ó sì fẹ́ ní dandan lórí gbogbo àwọn ènìyàn àti àlùjànnú ìgbé ọlọ́run bá nìkan ṣoṣo òun náà ló tọ́ òun ló yẹ ká máa sùn gbogbo táwọn ẹni sì lẹ́yìn ọlọ́run irọ́ ní èké ní òfò ni. gbogbo tí a ní sálàmù tí ọlọ́run fún ní ipá láti sà láti lò lórí ìfẹ́ sí òun náà ní alẹ́ sálàmù lò ọjà sójú ọ̀nà ọlọ́run bá nítorí rẹ̀ títí tó fi bá ọlọ́run bá tí ó dá lójú pàdé ọlọ́run bá padà ọlọ́run bá la bẹ́ẹ̀ kó bá kí àtẹ́bí dáadáa àtàwọn aráalé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ bákan náà àti ògbó olùtẹ̀lé ìlànà rẹ̀ olùdára tó fi sílẹ̀ títí tí ó fi di ọjọ́ àlùkìyàmà. òní ni ọjọ́ al-ahad ẹlẹ́ẹ̀kọ̀kànlé ní ogún nínú oṣù sọ́fà ní fourteen forty one ní ìṣẹ́wà náà sallallahu alaihi wasallam ìtúsí déédéé ogúnjọ́ nínú oṣù October ní twenty nineteen ọdún tí wọ́n yìí náà ní àjálùsọ̀rọ̀ ṣùgbọ́n wọ̀nyí ìdánilẹ́kọ̀ọ́ sọ̀tọ̀ tí a máa ń ṣe ní mákìlú nàwárì ní agbègbè àtẹ̀yìn nílùú sẹ́yìn níbí báyìí. أتتسواج من ترى بلوغ المرام من أدلة الأحكام تتسكين تانكا لوا هنا نتوني شكوى الجهاد كتاب الجهاد أقصد تصدق إجابة سجون الله وبركاته ìjàpọ̀ sójú ọ̀nà lọ àti àwọn kan tó rọ̀ mọ́ òun náà ní ilé àti àlàyé ẹ̀kọ́ wa. حديث في آسي بي هنا حديث أبو سعيد حديث أبي سعيد الخدري رضي الله تعالى عنه وأرضاه فهو بحديث نبي وصلى الله وعن أبي سعيد الخدري رضي الله عنه قال أصلي إذا ثبت اليوم عورات أن أزواج أصبنا تبعنا يوم عظمتك من أزواجك ونتحرج فأنزل الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمحصنات من النساء إلا الله يعلمون وأحل لهم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم محسنين غير مسافرين فما استمتعتم به منهن فآتوهن أجورهن فريضة

afọ àbúrò sàyìn kò wọn sọ bá gbé asọ́bẹ̀nà sàdáyà yọ ọmọ àkọ́kọ́ ọ̀sẹ̀ ní ọjọ́ ogun ọ̀wọ́ àárín àwọn ẹran ẹrú tààrí kó nínú rẹ̀ táwọn obìnrin wà nínú rẹ̀ àárín àwọn obìnrin kan kó lẹ́rú nínú ọjọ́ ogun àwọ̀. Àwọn obìnrin wọ̀nyí lọ́wọ́ náà ti wá àjù. Wọ́n ní àwọn ọkọ ní ìlú tá a ti jagun tá a ti kó wọn lẹ́rù. Àwọn obìnrin tó ti lọ sí ilé ọkọ ni wọ́n. Fẹ́tẹ̀ ṣàròjò àwọn èèyàn wá ń rìn kan rò nínú ẹ̀mí wọn. Ìgbé àwọn obìnrin nígbà wọn ti ti lọ ọkọ tá a wá tọ́ kọ́ẹ́gbẹ́ ńgbà tá a kó wọn lẹ́rú ká tún fẹ́rù wọn bí tá a tún gbọdọ̀ wọn súnmọ́ wọn. lọ́lọ́wọ́n bá tí ọlá rẹ̀ pẹ̀lú lọ ọba sọ àyà sọ̀rọ̀ tó bí sáàyè ọlọ́sọ kalẹ̀ ní àyà twenty four ọlọ́wọ́n bá ìdíkẹ́ lọ́sọ àyà náà kalẹ̀ nítorí pé ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ pẹ̀lú lọ́dún sọ̀rọ̀ tó ó ti ká àwọn obìnrin tí ò tọ́ tí ọ̀yẹ́ káfẹ́ ọlọ́ọ̀ka fún wa nínú sọ́nọ́tún nìsa. ní àyà twenty two àyà twenty three àti àyà twenty four ọlọ́run ti sọ àwọn obìnrin tí ọ̀tọ̀ tí ọ̀yẹ́ káfẹ́ kíni ò káfẹ́. gbogbo àná àwọn yìí pé àwọn tí ọ̀yẹ́ ká tí ọ̀tọ̀ tó burú jáì láti gbé yẹn bí ẹ̀fẹ́ òun làwọn àyàwó bàbá yìí ọlọ́run ṣe fífẹ́ wọn ó sì wọ́n lé ìwọ̀ fún wa tọ́lọ́wọ́n bá ilé kí ní ìwà àbájẹ́ ni o ọ̀nà kọ́nà ni ọ̀nà rúbi kéèyàn sọ pé ìyàwó bàbá òun ọ̀fẹ́fẹ́ bákan náà nínú àwọn tọ́lọ́wọ́n ṣe lé ìwọ̀ fún wa fáàlì ìfẹ́ òun náà ni àwọn ìyá wa ìwọ̀ yẹn nímọ̀ kọ́ wọn sọ fún fẹ́fẹ́ yàrá òbúrú jáde àwọn ọmọ olórí ibú kan bẹ nínú àwùjọ tó ṣe pé èsì tí wọn nìyẹn wọn sì ń lọ ti tipátipá báyà wọn sí òbúrò òbúrò kìkì sọ ọlọ́run sí àwọn ìyá wa kò sì fífẹ́ wọn kò sì wọ́n léèwọ̀ fún wa nínú àwọn tọ́lọ́ wọn bá ṣe léèwọ̀ fún wa òun náà ni àwọn ọmọbìnrin wa tá bí fífẹ́ wọn èèwọ̀ ní látọ̀dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ gbàjú lọ. àgbọ̀dọ̀ fi ọmọ mi ní wá sáàbì fúnra ara wa. bákan náà nínú àwọn tọ́lọ́ ń ṣe fífẹ́ wọn léèwọ̀ fún wa òun náà ni àwọn ẹ̀gbọ́n wa àwọn àbúrò wa lóbìnrin ẹ̀gbọ́n wa lóbìnrin èèwọ̀ ní àgbọ̀dọ̀ fi wọn. ọlọ́run ṣe fífẹ́ wọn ó ṣe léèwọ̀ fún wa nínú àwọn tọ́lọ́ ọba ìrìnkì ọlá tó ṣe léwọ̀ fún wa òun náà ni àwọn ọmọbìnrin táwọn ẹ̀gbọ́n wa bí àwọn ọmọbìnrin táwọn àbúrò wa lóbìnrin bí èèwọ̀ ni ọjọ́ fún wa nínú òfin ẹ̀sìn ọlọ́run bẹ́ẹ̀ náà ni àwọn ọmọbìnrin táwọn ẹ̀gbọ́n wa lọ́kùnrin bí àti àwọn ọmọbìnrin táwọn àbúrò wa lọ́kùnrin táwọn náà bí ìwọ lọ́jẹ́ fún wa nínú òfin ẹ̀sìn ọlọ́run láti gbé ká sọ pé afẹ́sẹ̀ kíni o afẹ́fẹ́ wọn. bákan náà àwọn ọmọ ẹ̀yà wa tá a jọ mú ọyàn ìwọ lọ́jẹ́ ọyàn kan náà lájọ lọ ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí wa o ṣùgbọ́n bí ìyàtọ̀ bí wa ní ọ̀tọ̀ọ̀tọ̀ yẹn àwọn tó wá jẹ́ àwọn òbí wa wọ́n wá gbé wa lọ sọ́dọ̀ ẹnìkan. ẹni tí wọ́n gbé wa lọ sọ́dọ̀ rẹ̀ yẹn á mú ọyà lọ́dọ̀ rẹ̀ ibẹ̀ láti mú ọyà wa wọ́n tún gbẹ́ nìkan náà wá láti mi ìgbà náà ẹni yẹn náà mú ọyà lọ́dọ̀ ìyá yẹn náà a ni nínú òfin ọba ìrèké ọlá ìyá tó fún wa ní gángan fúnra a ìyá tó bẹ́ẹ̀ náà lọ́mọ rẹ̀ àní ṣe kí ni o àlè fẹ́ ọmọ tó fún wa lọ́rùn tó bákan náà àwọn obìnrin tí ó ṣe yí pé afẹ́fẹ́ wọn àwọn obìnrin tá a fẹ́ fẹ́ yìí àwọn náà wá tún ní ọmọ wọn ní ọmọ ọmọ tí wọn ní. nínú òfin ẹ̀sìn ọlọ́run tá a bá ti wọlé ìyá rẹ̀ àti gbọ́dọ̀ fẹ́ ọmọ yẹn mọ́ obìnrin ti bímọ kan tẹ́lẹ̀ ọmọ tó wá bí ti dàgbà so obìnrin yẹn padà wá fẹ́ wa tó ọkọ̀ wọn lẹ́bi tó ti bímọ sí padà wá wa so wọlé obìnrin tó jẹ́ ìyá ọmọ yẹn àti wọlé ọmọ tó wá bí bóyá wá ọlọ́mọ ah. èwo tó lé lórí ọmọ mi nù ó tún gbọ́dọ̀ sún sẹ́jú sọ mọmọ ṣùgbọ́n tó òfin ẹ̀sìn Ọlọ́run kápẹ́ gbà sẹ́yìn yẹn dú ọ̀rọ̀ ọ̀rọ̀ mọmọ rẹ lọmọ bá wà lọba ní ta nílé lọba ní ọmọ mi ní ha ah, ẹlẹ sọ pé ó jẹ àfi ọ̀rọ̀ tiẹ̀ ní kalẹ̀ jẹ àmọ ọ̀rọ̀ tọmọ rẹ rò ìyẹn ọ̀sán burú bẹ́ẹ̀ ló fi ẹ̀sìn Ọlọ́run kó sẹ́sẹ̀ ń bẹ̀ torí kọ́ lọ́n la pé tẹ́ ẹ̀ bá ti wọlé tọ̀ wọ́n tẹ́ ẹ̀ ti tẹ lọ́kọláya pẹ̀lú ẹ̀ ọ̀làdúnà àlejò kò sẹ́sẹ̀ fún yín gbà bá fẹ́ fi ọmọ. bákan náà rọ̀bá ìbò wa rọ̀bí ibà òun ni ọmọ tí wọ́n tọ́ nù lé wa ó dé dé kọ́yẹ́ pé ìyàwó wa lọ́gbà wa láti nìkan tó lọ́wọ́ àgbàtọ́ gbàtọ́ tó nínú ilé wa ni wọ́n ti fi ní o òun náà ni wọ́n ti tọ̀ irú àwọn ọmọ báyìí wọn tẹ̀lé ọ̀fun aláti gbé káṣe kí ni o káfẹ́ wọn. bákan náà nínú àwọn obìnrin tọ́lọ́ ọba tí ọlá rẹ̀ ga jùlọ tó láàrin ìfẹ́ òun náà ni àwọn àna wa ìyá ni o ẹlòmíì méjèèjì ní kún papọ̀ subhanallah olùjá yòókù méjèèjì ní kún papọ̀ àwọn àyà ọ̀nà náà ti àwọn àyà àyàwó ọ̀nà orí ọkọ̀ ọmọ yorùbá tí wọn bá mọ̀ pé bó ti rí ni ìwọ àní jẹ́ kí tírí kọ́ fẹ́ ọkùnrin yìí ọkùnrin yìí gbàgbà bẹ́ẹ̀ kó wù. lásìkò tó ọmọ ọba wá sí ọba sílé ìyá wa kí ọkọ ọmọ rẹ̀ lápẹ̀rẹ̀ yóò sì máa dájú wàhálà ń ṣẹlẹ̀. nínú òfin ẹ̀sìn ọlọ́run ìyá àyàwó èèyàn èèwọ̀ ni àlejò nínú òfin ẹ̀sìn ọlọ́run àti ọlá rẹ̀ dájú. bákan náà nínú òfin ẹ̀sìn ọlọ́run àyà ìyàwó àwọn ìyàwó àwọn ọmọ wa tá a bí gángan pa á fúnra wa ọlọ́ni wa hàlá irú àbíná ikú mo lẹ́sìn náà nínú ìsìlámù àwọn ìyàwó àwọn ọmọ yín tẹ ẹ nígbà èyí lẹ bí àwọn ọkọ ìyàwó tí wọ́n wá fẹ́ wọlé ìwọ ni ẹ gbọ́dọ̀ fẹ́ wọn òfin ẹ̀sìn Ọlọ́run ló tó wá bẹ́ẹ̀ bákan náà ẹ gbọ́dọ̀ pa ẹ̀gbọ́n àtàbúrò papọ̀ sínú ilé fi fẹ́fẹ́ àwọn méjì sọmọ sìrìkà méjèèjì wọn ti wáyé tẹ̀gbọ́n tàbúrò ni wọn òkú lẹ̀ ní bára wọn jà yín kó wọn sínú ilé ẹ̀gbọ́n tàbúrò yòówù tí ì bá rí ìbá jẹ ìbá jẹ kí wọ́n yá yàtọ̀ bàbá kan ló bí wọn ìbá jẹ pé yàtọ̀ náà lọ́pàá wọn kọ̀ bàbá ọ̀pá wọn kọ̀ ìbá jẹ pé bàbá lọ́pàá wọn kọ̀ ìyá òsè kí ni o ọ̀pá wọn kọ̀ èyí tó bá rí ọjọ́ nu mẹ́tẹ̀ẹ̀ta ìyá àti bàbá ọ̀pá wọn kọ̀ ẹ̀ fún àméjèèjì sínú ilé papọ̀ bẹ́ẹ̀ mọ̀ fún àwọn ẹ̀ mọ̀ tàbí ìyá nìkan lọ pa wọn pọ̀ tàbí bàbá nìkan ló ṣe kíni o lọ pa wọn pọ̀ kí wọ́n ní nínú òfin ìsìn ọlọ àfi kẹ ìṣe síwájú gẹ́gẹ́ bọlọ wọn bá ti ọlá rẹ bá ti lọ ṣe kíni o gẹ́gẹ́ ló ṣe ṣàlàyé. nínú àtọ́lọ̀ wa tún láàlẹ́ ìfẹ́ òun á ní wọlé mọ́ nínú nìsa àwọn obìnrin tí wọ́n ti ní ọkọ ìwọ ni nínú òfin ẹ̀sìn ọlọ́run obìnrin tó lọ́kọ lọ́wọ́ sọ pé ẹ̀fẹ̀ẹ̀fẹ̀ à èèwọ̀ ni nínú àwọn àpapọ̀ tó fi ẹ̀sìn ọlọ́run tó sì lé ìwọ̀kùn wa tá a gbọ́dọ̀ dáwò ònìyẹn. sọmọ pé lè wá pọ̀ nínú àwùjọ lónìí ọ̀pọ̀ nínú àwùjọ lónìí ọ̀pọ̀lọpọ̀ lọ́jọ́ pé òun ló ti sábàbí tóbìnrin fi kọ ọkọ rẹ̀ kalẹ̀ tí wọ́n náà bá fi dáhà wọ́n máa dáhà tó ṣe òkú bóyá dáwà rẹ olóòtìgbé látòrí ọkọ olóòtìgbé dáwà rẹ ètòpé dáwà lọlọ gbé látòrí ìyàwó gbé látòrí ìyàwó ẹnu rẹ sì dùn lọba sọsọsọsọ lómi rẹ á rí pé ah! kó sì jẹ pé olú yìí mọ kọkọ bá pàdéjọ tí ń lọkọ kó sì jẹ pé olú yìí tọ́ba yìí ti ń wíru gbólóhùn bẹ́ẹ̀ ọ̀yẹ̀rì torí pé tìǹà ti dínú ọ̀sọ̀ra lóbi jẹ́ pé tí wọn náà bá gbé wá àti látọ̀dọ̀ ọkọ kó ṣe é ṣe kọ́ rọrùn díẹ̀ torí tọkọ bá kórí dúró tọkọ náà ń ṣe dáadáa tí ń tẹ̀sìn ó ṣe é ṣe ó rọrùn fúyàwó náà tó náà gbàtẹ́ látara ìtọ́jọpọ̀ rẹ̀. ìlà àwọn ìlà àwọn àsìkò kan wọn bá ti rí pé obìnrin eléyìí ní ọkọ rẹ̀ tẹ́tí pé ẹsẹ̀ kákì ìlú lára bí wọ́n wà kó nínú ìgboro ó di àwọn àyè kan sẹ́yìn náà mọ̀. tẹ bá ti dá yìí èèyàn wà ní olùsẹ̀ńtì yóò ti lò ní ẹni yóò ti fọlọ́n bóra pé wà láì mọ̀ bó ṣe jáde lórí òun sì di dírẹ́fà tó wà fún un lé obìnrin tó ti lọ́kọ ẹ má jà dáa ní àwọn àkọ́kọ́ rẹ̀ lò ó ẹ dákun ẹja fáyọ̀ lọ kábẹ́rù ọlọ ẹ wá sí wá sí fún ní wá sí mò ń ṣe fún ọkọ rẹ̀ ká ọmọ lákọ̀ọ́kọ́ níbi tó lóṣù sí wá sí fún ọwọ́ ajọ́ ọwọ́ ajọ́ kẹta ọ̀padà wá yá ọ̀padà páàkì ọ̀rẹ́ kò lé ọkọ̀ páàkì rẹ̀ ti wá já náà wà lọ. a sọ̀rọ̀ fún ìṣesí yẹn. tóbìnrin bá lọ kó sí ọwọ́ páńpẹ́ ẹ̀mú lọ́wọ́ àwọn àràgàdìmọ̀ ẹ̀fún ọkọ tí kọ́ni obìnrin lóbinú àwọn àpáàrọ̀ ọkọ tó bá jẹ́ kóbìnrin lọ kó síbẹ̀ lóbìnrin wá ní ẹ̀sìn ìdè ó kù sọ̀wọ́ rẹ̀ bí ó ti ti dẹ́la lọ́kọ rẹ̀ tọ́ba ní ìpẹ́tọ̀ ọkọ̀ yóò wá fẹ́ kí ni òkọ̀ rárá wọ́n yí sọ́tún kọ̀ọ̀bá yíyí wọ́n yí sọ́tì kọ̀ọ̀bá yíyí ìdáná fúnra ara rẹ̀ ó lè yòókù tó rẹ̀ papọ̀ òfẹ́ bọ̀ ọkọ̀ sílẹ̀ ní òfin ẹ̀sìn ọlọ́ tí ọba ti sori ibo o lè yòókù tó kí ni o kọ́ bọ̀ ọkọ̀ sílẹ̀ tọ́ba ti bọ̀ ọkọ̀ sílẹ̀ ṣáìdì ọyọ kan náà ní odidi oṣù kan náà ní tó tí ó lò tí ó fi parí ìjà àti ìtòrí kò ń kọkọ sílẹ̀ ọkọ sì láǹfààní kó béèrè sọdá àti àkọ́kọ́ ọjọ́ kìíní àná tó fi fẹ́ torí pé torí gbólóhùn ọfẹ ọpọlọpọ fi fún ní sọdá àti ó sì torí tó lórí ju tọkọ yẹn lọ ló fi fẹ́ lọ sí ibòmíì ó fi ẹsẹ̀ Ọlọ́run dáa Ọlọ́run bá ẹni fi ọlá sàlàyé yẹn fún wa nínú sọ́rọ́tò alimọ̀tàhánà wọ́sàdù máa àǹfààkùtò pẹ̀lú ẹ̀sàdù máa àǹfààkù. ìbéèrè tí ẹ̀dá kanú ìbéèrè tí wọ́n ná lẹ́yìn ìgbà tó lọ́ọ́ ti sọ pé kò sábò fún yín ìjọba tẹ̀ fi wọ́n gbà yín lẹ́yìn ìgbà tí wọ́n bá ti kíni o tó tí ọba sì kankan lára wọn. ṣùgbọ́n má torí ikọ̀ fẹ́fẹ́ obìnrin kan ọ̀dà nílé wọn àtúkọ̀ ṣùgbọ́n ẹni ẹ sàlàyé bó ti yẹ kí lè dé ayé mùsùlùmí orí nínú ilé rẹ̀ ṣe yé orí. báyìí ní ti àwọn ọ̀dẹ́ lẹ́kọ̀ọ́ báyìí ní obìnrin wá ó bẹ̀rẹ̀ sí ní gbọ́rọ̀ lọ ó gbọ́rọ̀ lọ pé á ah, àmọ̀ ti jìtá gbèsè ayé tá a mọ̀ lóye ọmọ dáa tó ó sọ bẹ̀rẹ̀ sí ní lára ọkọ rẹ̀ lọ́kọ́ sọ pé ẹ̀ sọ fẹ́ rọ́lọ́run wíwá láti ẹ̀ ti akọ̀tùnmá bọ́lọ́run ọ̀ràn sí mi sórí mi lọ́kọ rẹ o gbogbo èyí tó fẹ́ máa lò yìí torí pé wọn náà ló ti rán ara báyìí ẹ ìbò òrùlé mímọ sí mi fífi ọ o ní apátọ fẹ́ máa bẹ̀rẹ̀ yìí ó dàbí ikú ọtí fẹ́ máa yọwọ́ báyìí subhanallah obìnrin ọmọ báwo ni gbèsè ayé ọsẹ rí torí obìnrin náà gbọ́dọ̀ wò dáadáa níjọ́ kìíní àná tí ó fi ọkọ kọ máa rò ó talẹ tó fẹfẹ ṣé torí ayé ló fẹ́ fẹ́ ọkọ àbí torí ẹ̀sìn ẹni tó fẹ́ torí ayé ayé ọjọ́ gbé yín lọ torí káyé ò yé yín tọ́ba yé yín ni ẹ mọ̀ pé òfin ẹ̀sìn ọlọ́run là á tẹ̀lé ní ìbàfẹ́ lọ́kọ̀ ẹlòmíì ti wowó ẹlòmíì ti woko ẹlòmíì ti wẹwà ẹlòmíì ti gbogbo àwọn kan míì ìtọ́jẹ́ kókó pàtàkì tó fi ẹ̀sìn ọlọ́run ní àwòdì ti ẹ̀sìn àti ìwà kò sí fún obìnrin míì láti ṣẹ̀ṣà ẹ máa rí obìnrin míì ọgbà kankan ẹgbẹ́ ara ọrẹ wà ọlọ́run kò ní ẹwà dáadáa ọmọ gbóló si máa tẹ̀lé káàkiri wọ́n mọ̀ fún ní ẹgbà yọ mọ̀ fún ní ẹgbà yóò ti ní afọ ẹ̀dàpọ̀ ẹ̀bá ń bẹ́ ẹ̀ kó wọ́n fi mí lẹ̀ ẹ̀bá ń bẹ́ ẹ̀ ah, ìwọ yìí kó tún mọ̀ fi ọ́ lẹ̀ wọ́n tó fi ń ṣe pàtó fáwọn èèyàn ẹ̀dá bò ń bẹ̀ náà fitna oríṣiríṣi ní ṣẹlẹ̀ o kódà ẹlòmíì wọ́n sọ fún bíyà ah, kẹ́ni tó lẹ́sìn ẹni tó lẹ́sìn lẹ́ni lórí àbá òun kọ́ ọ àpò ohun láyé wọn ọmọ ọmọdé wò wò ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọwọ́sọ kan náà ń bẹ tí ó sì ti àbúrò bá ń bẹ lára ẹlòmíín wọ jìlbà ṣùgbọ́n náà gbèsè àyèwò ti pinnu pé owó òun lè fà fà ọ̀fà ló bá kò sí èméjì torí ẹni tí ọba ti lè gbalẹ̀ mọ́sálásí yọ gbalẹ̀ mọ́ yọ gbalẹ̀ ọjà lẹ́yìn obìnrin kẹ́ máa gbọ́ dáadáa oníkinu pé àfa àkọlọ fẹẹfẹ ọkà ló fa nígbà tẹlifí bá wà ná bàrà alẹ ọkọ tó ná gbòòrò sẹmọ pé ńgbà mi yorùbá ní pété mi ọba tí wọn yè mí ló wò wọn ní kò ní í mọ ibi tó sùn wọn nílé ọkọ subhanallah ọwọ àti alákọọkọ wò wípé á àti ìgbélé ẹlẹmẹsẹsẹ wa máa tọjú sáfà nù ẹ má bínú ṣe ṣe dáàdì ní ẹnìkan lọkàn mi fẹ lákọọkọ ẹnìkan lọkàn mi fẹ lákọọkọ gbé máa ń sọ fọ́pọ̀lọpọ̀ pé sí wọ́n sọ fàjẹkù làbá wà ní. ẹ̀dá kù ọ̀pọ̀lọpọ̀ kódà ó kéré náà ti gbọ́rú èèyàn tó ti fún wọn nífẹ̀ẹ́ èèyàn o wọláyà ní ọlọ́run ní fàjẹkù lè bàbá wa ẹlòmíì kẹ́ ń wò yín ló fèrè báyìí bí kúkú bí yé ẹsẹ̀ hàn yóò kéré nu ẹni tó ti fi ọkọ̀ sọ àpé ọ̀tá ọmọ mi bìnrin wa fẹ́ ẹ níbo la hawla wala quwwata illa billah kódà kọ má ti níyàwó lé wọn ti rò pé ìgbésí ayé tá a fọ lo ìgbésí ayé pé yòórù pàpọ àbá àgbègbè mọ́tò ta kò ní gbà kọ láwo ẹ ìtẹ̀lé ọlọ́run ló mú wa àwọn ọ̀fẹ́ wò rí bá ẹ ní talágbájá fẹ́ orí ní tàtàmọ́dún fẹ́ irú ẹni báyìí ni owó wálé fún mi o àwọn ìyá kan náà bẹ tí wọn pọn rírì bẹ́ẹ̀ sì ti ọmọ wọn subhanallah ẹdáàpọ̀ ẹjẹ́ àti pẹ̀lẹ́ ẹjẹ́ àti pẹ̀lẹ́ ẹdáàpọ̀ ẹjẹ́ àti pẹ̀lẹ́ àwọn obìnrin ẹjẹ́ àti pẹ̀lẹ́ pẹ̀lẹ́ tẹ̀sà ọkọ tá a bá fẹ́ ṣùgbọ́n tí ìkún pínpín bá fẹlẹ̀ sí obìnrin lágbègbè ẹ̀sìn rẹ̀ torí a máa ṣẹlẹ̀ ńgbà míì tọkùnrin ó jẹ́ fáwọn ọ̀rajà bóbìnrin yóò ṣèṣe ẹlẹ́sìn ṣùgbọ́n gbà tí obìnrin bá kó sí akóló rẹ̀ tán èèyàn wà ní pé ẹlẹ́sìn ni ìgbésí ayé obìnrin mi wà fẹ́ máa kó lóko lóṣù àti rí nínú olúwa yìí obìnrin tó lo jìlbà sẹ́gbẹ́ mi jìlbà ọ̀padà wa bọ́ sí ìwé ẹja ìwé ẹja tí ọmọ fi tátẹ́gùn bá ti báyìí tí ọmọ fi báyìí tátẹ́gùn bá ti ń fẹ́ tó jójó bá dìrì bíi dáhàwùlà wàlà kó wọ́n tẹ́gbẹ́ ìlànà níjọ́ yàwó kó jó bá dìrì níjọ ọmọ náà nǹkan tó tó bá dé ojú kúlù bọ́ọ̀lù àbí ìfisí alágbájá kọ́ ni làṣà ò làwọn làwọn wọ̀ tẹ̀lé ìlànà ọlọ́dàkùn sánú wa mọ̀tẹ́ kí ìpadàbọ̀ sí wọ́ọ̀dà gẹ́gẹ́ bí ìṣesí ẹja gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ lẹ̀ Yorùbá nínú omi tútù lẹ́jà ti kú ọwọ́ àlọ́ sínú omi gbóná sọ́kànlọ́ ẹ̀rí kó burú jáde obìnrin bẹ́ẹ̀ náà láwùjá rẹ̀ wájú ọlọ́run tọ́ba yìí pé ibi tó ń wọ́ òṣùwọ̀n bọ̀ pẹ̀lú ẹ̀sìn ọlọ́run ọlànfààní kọ́kọ́ kọ sílẹ̀ lẹ́yìn ìgbà tó bá ṣe ìgbìyànjú tó sapá tó wà àtúnṣe sí ìgbésí ayé òun àtọkọ rẹ̀ tọkọ bá lòun sí ẹ̀ ọlànfààní o torí pé gẹ́gẹ́ bíi àyà ìjírọ́ tọ́ tọ́jú pé ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá yóò máa béèrè àwọn tó ṣe é pé tàtàwáfáhùn ìmàlà ní kàtó bọ́ọ̀lì ní àǹkóṣe yìí àwọn tó ṣe fún àmàlẹ́kà ń palẹ́ tí wọ́n sàbòsí fúnra wọn kọ́ọ̀lù fíìmà kóńtò wọ́n ní a ah, wọ́n mọ̀ sọ fún ọ pé fíìmà kóńtò níbi kílẹ̀ wà tí tẹ̀lẹ̀ sírù tẹ̀lẹ̀ báyìí ti tẹ̀lẹ̀ sí kọ́ọ̀lù wọ́n mọ̀ sọ pé kó mùsàdà àfin ẹ̀fìn wọ́n sọ wọ́n dọ̀lẹ́ lórílẹ̀ ibi tí mo wà ní lágbára ni lábẹ́ àti ọkọ tí mo wà ìlé bọ́ wájú ìlé bẹ́yìn ọkọ mi ni ò jẹ́ tẹ̀sìn àwọn mọ̀lẹ́kà wọn sọ pé rárá alamtẹ́kùn kọ́ọ̀lù àwọn mọ̀lẹ́kà wọn sọ pé alamtẹ́kùn arúgbó lọ́ọ̀dì wà sí àdáni fọ́tò bá lè fi hàn. sórílẹ̀ ọlọ́wọ̀n ọ̀fẹ́ ni sọ́nà ọba ìlẹ́kẹ̀ ọlá tí ò tún ṣe àwọn ọkùnrin ní ìtún ọgbàdùn ni fọ́tò bá lè fi hàn. ẹ ń tẹ̀lé ìjọba kò níbi tí ò dáa ẹ yàn àbúrú lódì ẹ padà sí ìtọ́jà kò sáwìjà rẹ o ẹ sì má gbọ́ ọmọ rere àwọn ìmọ̀ rere ibú ti bẹ́ẹ̀ lé Yorùbá ní kó obìnrin kó obìnrin ọ̀lẹ́sìn gbogbo obìnrin bá ti lọ náà ni ọba ní ọlọ́tẹ̀ ọlọ́tẹ̀ ìjọsìn ọ̀tẹ̀ òun ló di bẹ́ẹ̀ náà ni tọba tó yé paripa òun náà lọ́mọ sí ni ó dẹ̀ nìkan fi ń tóbi létí níbi oṣù bíi márùn-ún àti mẹ́fà sẹ́yìn gbígbé obìnrin kan ìsì ń wọ ńlò hijabu tó sọ̀kalẹ̀ sísàlẹ̀ ìdí rẹ̀ díẹ̀ bíi two thousand yẹn ó lò fásitì bẹ́ẹ̀ lọ́wọ́ yọpá ni o ilẹ̀kẹfà ń bẹ ní ọwọ́ rẹ̀ ilẹ̀kẹfà yẹn yóò ti wọnú subhanallah ọmọ tó bí náà ilẹ̀kẹfà ń bẹ lọ́wọ́ màdìwá wà á ti ọwọ́ ọmọ bọ́lú aṣọ tipátipá njọkẹlẹ ni wọn sọ fún mi pé gbàgbọ́ òun ni pé àkọkọjọ́ra wọn sọ́kọ̀ pátébù ni ìjáàbù tó lò yìí pẹ̀lú ilẹ̀kẹ̀ ọwọ́ rẹ̀ kọjọ́ra wọn ìjọba bẹ́ẹ̀ fẹ́ méjèèjì ni ó já máa tó ṣe ní kọlọ fi òní fa èké ilé ìbúrú jáde ó wọ irú sèṣi bẹ́ẹ̀ wọ́n ṣẹlẹ̀ sí yẹn ìnira wo ni ọ wà ṣẹlẹ̀ sí olùgbàgbọ́ òdodo tẹgbẹ tó máa kà ní ọ̀rọ̀ rẹ̀ oníkọlọ fi òní fa lẹ́yìn ìgbà tó lọ sọ pé wọn lẹ́yìn ẹbí aláwọ lè kí àfìrí ní alẹ mọmìnira sábìlà Ọlọ́run ní fi ọ̀nà àbáyọ ọlẹ fún aláìgbàgbọ́ lórí olùgbàgbọ́ òdodo. tọ́lọ̀ ti délé wọ̀ dáadáa ibi àwọn obìnrin wa àgọ́dọ̀ fi fáwọn tó yẹ ṣe olùgbàgbọ́ wọlé àtúnkẹ́fẹ́ olùṣèké ní hàtà yòmínú ẹ gbọ́dọ̀ fún àwọn ọmọbìnrin yín fáwọn aláìgbàgbọ́ lọ́kùnrin hàtà yòmínú tí wọ́n fi gbàgbọ́. subhanallah irú obìnrin bẹ́ẹ̀ tó bá wà nínú kọ́ndíṣàn yẹn ó láǹfààní tọ́ba ti gbé orí ikú mọ̀lẹ́lẹ́ tó bá bábá yìí lọ orí ibú tí ò sí orí ibú lẹ́yìn rẹ̀ mọ́lélẹ́ yìí o ó láǹfààní kọ́ bọ́kọ̀ sílẹ̀ o mùsùlùmí kó kálukú wá ń gbọ́ bá a ti ń sọ ìta ń sọ ẹ̀rí fún àsọ pé lẹ́yìn ìgbìyànjú tí ọkùnrin bá ṣe tóbìnrin bá ṣe títí nínú ìgbésí ayé rẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ tọ́ba yẹn pé tọkọ dólé lórí ni pé àti pé obìnrin yóò sòrò ìgbóná ìgbà yẹn ó rọrùn obìnrin kó ṣe kí ni kọ́ bọ́ ọkọ sílẹ̀. sẹ́ńpá àwọn ibi ẹ obìnrin báyìí ní ọ̀yà lọ́sọ̀kọ̀kọ̀ rẹ̀ pọ̀ fẹ́ rẹ̀ kálá afurasí agbègbè yẹn o ẹ̀dá kòtòrí tọlọ ẹjẹ afurasí agbègbè yẹn gbogbo àwa tá a jẹ obìnrin ṣùgbọ́n bá a jẹ́ pé ìwọ ni wọ́n á ní oṣù tẹ̀síkìlì obìnrin kan oṣù bàyáàdì kan fún oṣù wáàtí kan fún lóbìnrin wá dé tó ti pé a wáàtí rẹ̀ wá dé níbi wípé o ti wá dé ní pé tó wòun ní pé ìwọ gangan báyìí ló ń padà ìyẹn wá dé o ẹ̀dá kòtòrí tọlọ sẹ́nu ká níbi sọ́nà lọ́wọ́ àlejò àlẹ́ àlejò sọ́nà tó sì yẹlé wọ̀ fún wa. xetiba yẹn nìkan tó ṣe tí wọ́n ti gba xetiba rẹ̀ wọlé ìbánisọ̀rọ̀ obìnrin tí wọ́n ti gba wọlé o tún gbọdọ̀ sọ̀rọ̀ ní ìlú rẹ̀ o. kọ́mọ́ àdàbí ẹnìkan tí wọ́n ní ọjà àlejò ìmáàmù wa ṣe kọ́túbà tán wọ́n ní alálejò afẹ́ kí àlejò kọ́ gba àwọn jàmáà ní ìmọ̀ lọ́báníhà ọ̀tọ̀ ànábìtì ní láyà tóbọ̀ àhádùkún aláàkótóbá ti àṣẹ ẹnìkan kan ẹnìkan ọ̀gbọ́dọ̀ máa tún ṣe kótóbà lórí kótóbà tí tẹlómìnì bá ti ṣe mọ́ kótóbà ní bẹ́ẹ̀ kì í ṣe kótóbà kéwú dàrú nù tàbí tí wọn bá yìí ti wọ́ kéwú wàhálà ń bẹ ẹ tó mẹ́nìkan bí sàkínà ti ó pè ní sàkínà ọbẹ̀ tó wọ́n wà kọ́ọ̀rù ọwọ́ á rí i pé ọmọ ìwà kọ́ọ̀rù yẹn ọmọ kan ní mi lọ́wọ́ abẹ wọ́n ṣe ní sèpù kó wá ní wọ́n bá a. títẹ̀ bá ti fẹ́ wọnú alẹ́ kò fi sìkì náà ti wọ̀ fà ẹ̀ rí báyìí ẹ lọ́wọ́ ọ̀bẹ ẹ sì mú òkú jìgìjì. ìgbàmù bá tún fún àwọn ìjàmọ́ ọ̀bẹ sí wàhálà. ní mọ́sálásí àwọn èèyàn sọ èkúté mọ́sẹ̀ wọ́n sì fọ̀fẹ́ síwájú èkúté ọmọ ṣe lọ́wọ́ ayé ah, àlejò wa dé ọwọ́ àríyá lónìí kan pé ẹ̀dá kò mọ wọ́n ti mú èkúté tí mo wọ́n ti kọ́ bẹ̀ sí kò rí nǹkan kan àá ah, ngba wa sálámà wa bẹ́ẹ̀ a a a dàbí wọn lọ àwọn ìmọ̀ ọlọ́ọ̀dẹ́ àrí ń bẹ kò sí nǹkan kan lẹ́sẹ̀ ẹ̀sẹ̀ ní inú òrèkúté so mẹ́sẹ̀ èsì ní ọ̀bẹ mo ní pé gbogbo jọ̀mọ́ a ah, bẹ́ẹ̀ ti dé ìbẹ́ẹ̀bẹ́ pé adébí ni tẹ́ bá fẹ́ wọ̀ alẹ́kùn bí sìkì rẹ̀ sí ẹ̀ wọ̀ ọ̀bẹ ọ̀gbà àti èbúté subhanallah sakina ni baba tẹ̀lé kutu wọ́n wà kọ́ọ̀rù ní bẹ́ẹ̀bẹ́ kí ti wọ̀ fà bá méjì ní bẹ́ẹ̀bẹ́ fàtẹ́yìn wò yẹn àṣìṣerọ́ tẹ̀lé nílé òtẹ̀ wọ́n wà kọ́ọ̀rù àti ìfarabalẹ̀ ẹ̀ má sáré wọ̀ ní alẹ́ sọ́sọ́ lọ́sọ̀ subhanallah ẹdá kan ẹdí kárí wípé àwọn obìnrin tí wọ́n ti wà ń lé ọkọ ìwọ ni wọ́n jẹ́ fún wa láti gbé kásẹ̀ wọn nígbà tí wọ́n ti wà ń lé ọkọ wọn mùsùlùmí èé e fẹ́ abilékọ o adélébọ̀ ni mùsùlùmí máa ń ṣe kíni o ni máa ń fẹ́ àbẹ́ máa ń fẹ́ abilékọ ni tòlẹ́lùmí ọmọ ìyàtọ̀ rẹ o ṣùgbọ́n bó ti wáyé náà ṣe kó ti kíá ara rẹ̀ abilékọ lóbìnrin tó wà nínú ilé ọkọ ṣùgbọ́n adélébọ̀ lóbìnrin tó ti nálé ọkọ tó ti bọ̀ wá padà sílé bàbá rẹ̀ tọ́ba jẹ́ kí wọ́n jà náà ni wọ́n ti ń jẹ̀rí sí o ni wọ́n yanjú ìjà o ìyá ti yanjú o tẹ́tí mọ̀ pé àyè máa mójútó ẹ̀ṣin tí àtòkùn ẹ̀sìn ọlọ́run fi kalẹ̀ ní òjé kọ́kọ́lọ́kọ̀ ọ̀jà bí ọ̀yanjú torí tó tóbi bá tẹ ìjà ní ọkọ tọkọ ní mi fi ọmọ tó wà wò ní kí ló wá tẹ ní kí ló dé kí ni mo ṣe náà tọkọ ìfìlẹ wọn ọfẹ mi má kí ló ń fẹ́ tí mi ṣe tẹ mọ̀ pé láàrin ìgbà tí tẹ ìjà ní ilé ọkọ rẹ tó bá ń tọ́jú nǹkan yẹn padà tó mójútó tí tọkọ rẹ ní òde àá tọkọ bá wọlé lórí kó ti mójútó àá kó lọ àkókò ọtí tẹ́lẹ̀ kò ti dá ọ padà ti dá ọ padà náà kò tẹ́lẹ̀ rí kankan kò ti dá ọ sábà tilẹ̀ kù máa nulẹ̀ lórí bẹ́ẹ̀dì kàlàs ní tó fi mú súnmọ́ ọ ìjà ti parí. ní mo ti tún ka ìdà lọ ka ìdà ìdà wọ ìdà ti parí wọ́ọ́rọ́ lè àjẹjẹ lè síbẹ̀. tó ẹ̀kọ́ ni yọ ọkọ̀ wa lẹ́kọ̀ọ́ wípé á ah, kábọ̀ ojútùú ọ̀nà àbálọ síbi tí ayé wa ni obìnrin tó yẹ pé pàdé mi gbọ̀n ní ti kọ́kọ́ rẹ̀ ọmọ ọbẹ̀ tí ó lè gbó lórí àmàlà tẹ́ kọkọ ibi tó kú ti wọn lábẹ́ ni ọkọ sọ títí títí pé wọn mà lọlọbẹ ló lọ kọ ọlọbẹ ló lọ kọ ọmọ anájú ń bó ṣe mọ ni o ọgbà ń bó ṣe ṣe ọkọ bá ti wò ó èmi tèmi náà kó mọ ọkọkọ lọ lé yín ọkọ àkànná ọlọkọ bó ṣe ṣe ọbẹ sọ pé mo ti ní ọmọ lọ lẹkọọ kan kọ ọmọ àbọkọ ọmọ òbí màmí rẹ ṣe ń fi ọbẹ tàbí kọ wá lọ lé wa kọ lọ òbí màmí mi ṣe ṣe oníwòsè ọkọ kù lọ lé lọpàá kàkà ìbí ó fi ọlẹ fún torí àmọ̀ pé ọbẹ̀ mú ibi ìsílá ìṣe kókó ní orí sí o. àwọn ọ̀dọ́ rẹ̀ nǹkan bẹ lágọ̀ọ́ ayé ìbá obìnrin mi bẹ fún ten million olùbíṣòro tó ṣe abẹ́rẹ́ pàtàkì àdísọ́bẹ̀ tí ó bìkì ẹlòmí ọ̀mà sí bẹ́lómi ibi ìsì ọbẹ̀ lónìí tí ọbẹ̀ dọ̀la yọ̀ kàn ńgbà tó wá rí bí ọ̀rọ̀ ìwà abẹ́ kápá tọkọ ti sọ pé tọ máa ka ayédà rẹ o lápẹẹrẹ oní àwọn alọ wọ ọ̀rẹ́ rẹ kan pé bu wọn ti ń tẹlẹ sàdédé ọkọ ń bọ̀ wájú ọkàn lọba bẹ̀rẹ̀ sí ní gbọ́ ohun ọbẹ̀ láti di ilé kẹrin níbi wọn ti ń dín ọbẹ̀ láti bóyú ọlọ ọlọ ọjẹjẹ bíi ibi tó òun máa ń parí sí mà nínú ilé yìí ọjẹjẹ bíi lọba wọlé òun máa ń palẹ̀ nulẹ̀ ọjẹjẹ alágbájá mo rò pọ̀ gbọ́ obìnrin kan bá lọba lọ kíchìn lọ́ba bá bẹ́ẹ̀ ẹkúṣẹ́ ọba òkè á alihamudulilayi gbéra ní àpò ìlànà ìtẹ̀síta alihamudulilayi náà ìwádà bí lé ọ mọ̀rọ̀kọ́ yẹ ẹ̀dá jẹ́ adé bí ọbẹ̀ o ẹ̀dá adé bí o alẹ́ yìí ni wọ́n yàtọ̀ alẹ́ òní yàtọ̀ lọ́gbọ́ bẹ̀ fún lọ́jẹ yé eré lé ọ̀nà pàmò ha sípò mílíọ̀nù láti jọ yìí ṣe é mọ̀ pé ẹ̀yin dà yẹn wá ojútùú sí ìṣòro tí ń bẹ láàrin wọn bẹ́ẹ̀ tí wọ́n bá jà ẹ̀dá kò torí tọ́ náà kò tí ì gbé kú ọ̀tẹ́lì tí o tọ́lọ́pọ̀lọpọ̀ mi ò tún lo abẹ́ni yẹn ni a kúrò wọn ti fira wọn lẹ̀ wọ́n jà ní o mọ kọ́ kọ̀ wá lọ́dọ̀ ọkọ mọ bọ́ ọkọ sílẹ̀ kọ̀ wá lọ́dọ̀ òbí àgbọ̀dọ̀ sí i wọ́n nà àbáyọ báwo lẹ́yìn ẹ̀jú ti ń bẹ láàrin. tíjọba tó wá máa lọ sangbadi kún bẹ́ẹ̀ lọ́wọ́ kí ni tọ́fẹ́ sí lórí ọ̀rọ̀ bìrì kún bẹ́ẹ̀ lọ́wọ́ bìrì kí ni tọ́fẹ́ lórí ọ̀rọ̀ kún kó ń kálukọ́ sọ ti bẹ̀lẹ̀ mi. lóbi jẹ́ pé bí yẹn bá búra pé òun búra kó wò lè súnmọ́ bìrì kí ó fẹ́ ìyàwó rẹ̀ wẹ́ ìyá rẹ̀ o ó búra pé ìyìn ní súnmọ́ gbogbo pàṣẹ oṣù mẹ́rin والذين يؤلون من نسائهم تربص أربعة أشهر oṣù mẹ́rin péré fàyínfà ò táwọn ọkọ bá tẹ́ níbi ìbúra wọn fàyínà lọ́hà gbọ̀gbọ́rò rahim alákòóríjì lọ́lọ́ wẹ̀yìn ní àjàkú tọ̀lá àkọ́ táàgbé tó wọn agbárò lérò náà ní fún ọkọra wọn tó ìgbà yẹn náà ọ̀nà àbáyọ náà ni ṣùgbọ́n lẹ́yìn oṣù mẹ́rin kò gbọ́dọ̀ lé fún òpinnu lókùn ẹ dákun tó bá jẹ́ pé jà ni wọ́n bá jà ẹ má jà lo ìjà ní abẹnú wípé àwọn àtúntàrí sọ pé nígbà tí mo sílé ọkọ sílé ọkọ sílé ọkọ báyìí sílé ọkọ àtàwọn tó ti pé ọ̀rọ̀ ní ti tẹ́lẹ̀ sáré kẹrù kó lé ọkọ wa ìjà máa ti tẹ́lẹ̀ àwọn àtọrọ ní ti tẹ́lẹ̀ láàrin ìyàwó wa àti wa àwa náà táti sáré fún ẹrú rẹ títa sọnà àbáyọ tẹ́lẹ̀ láti sọnà òfin mú ọ̀nà nítorí pé ìjà kò tí ì túmọ̀ pa ṣe kí ni o àkọ̀rẹ́ ni obìnrin mi tiẹ̀ ti ń kẹ́rù báyìí ń kó lọ́lé ọkùnrin mi. gbogbo ilé yìí burú jáde tó ṣẹlẹ̀ sáwọn ọ̀sẹ̀. sẹ́ẹ̀sì mọ̀ pé sábàbù ẹ̀ nípìnlẹ̀ ó ní àìyàn ọkọ tó fi ẹ̀sìn ọlọ́run dé àyàn ó ní àìyàn ìyàwó tó fi ẹ̀sìn ọlọ́run ní káyàn látara pé àwọ̀ ẹ̀sìn àti ìwà tó fi ẹ̀sìn ọlọ́run gbé kalẹ̀. tá a bá ń wo ni gbogbo àwọn nǹkan yóò ṣe kí ni yóò máa kéré nínú àwùjọ láti mọ ibi ìṣẹ̀lẹ̀ torí lè léyìí nínú àwọn tọ́lọ́ ń ṣe ilé ìwọ̀kú wa tá a tún gbọdọ̀ fẹ́ bákan náà òun ni àlùmọ́ ìsọ̀nà tòmìnà nìka àwọn tó ṣe yí pé wọ́n ti jẹ́ abilékọ nínú àwọn obìnrin èèwọ̀ ni kàfẹ́ wọn táwọn míì jẹ fún wa gbógun débi wípé ó ní aláṣẹ ilé òun ni àbí wọn kọ́ lẹ́ẹ̀rọ Yorùbá yìí ọlọ́ ìwọ̀n kọ̀ ó lára sílé o tún náà sílé rẹ̀ nípa tún náà sílé rẹ̀ ọjọ́ kan pọ̀ tó pé bàbá alágbájá ẹgbẹ́ ìlú láti jọ yìí bọ̀dá alágbájá èyí rẹ̀ bẹ́ẹ̀ di ọ̀rọ̀ ìbáyà sẹ́yìn tiẹ̀ ni ẹ̀jẹ̀ arántí ẹ̀jẹ̀ arántí ó lára sílé o ní subhanallah lóbìnrin mi bá fẹ́ kọ́ọ̀lù báyìí ló kọ́ ọ̀tá ni tọkọ̀ ẹ̀ bá bẹ́ẹ̀ lé subhanallah gbogbo àwọn ọ̀sẹ̀ wọ̀nyẹn ìrẹ́nu àjà sọ̀rọ̀ àmbẹ̀ àgbèrè èèwọ̀ ni obìnrin bẹ́ẹ̀ lé ọkọ òsì lé ọkọ kátó wá pàmò tí wọ́n tiẹ̀ tún àbẹ̀ lé ọkọ ó burú o ẹlẹ́kùn àjà sọ̀rọ̀ fún tí tí ò bá dà kọ́lọ́njọ́ dàrú ó sì àánú fún èmi àtẹ̀kọ́ ọ̀gá wa ilé ìkọ́nù àwùjọ tá a wá ní lónìí nígbà tẹ́lẹ̀ òní bá ti wúro lọ́wọ́ jẹ́ pé kí ọkàn fẹ́ máa jà lólè lọ́ba ń kẹ́rù oníbo níbo ẹ̀ẹ́n gínígíní kẹ́ àtẹ́bí lẹ́yìn tó ṣe pé jà yín náà lòún jà ikú yín náà lòún kú lọ torí yín náà èmi. gbà ó ìyàwó ẹ̀ kan mo ní mo fẹ́ fẹ́ láyé mi o àwọn ọjọ́ mi ti rí ni o subhanallah ẹ kàlí kó kọkàn lélẹ̀ ilé ọkọ àkọ́kọ́ kò lè lọ bẹ̀ mọ́ òṣèré ayẹkẹ́ ló wọ ilé ọkọ ní ìtòlówó yìí ẹjẹ asọ̀rọ̀ àwọn sẹ̀sẹ̀ yẹn ẹjẹ kò torí tọ́lọ́ ṣe pàtàkì káwòye o ẹjẹ asọ̀rọ̀ àwọn sẹ̀sẹ̀ yẹn lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì tí wọ́n abájẹ́ pé wọ́n tó ń bímọ fúnra inú ilé ọkọ ìyàwó bẹ́ẹ̀ inú ilé ọkọ wọ́n sì tún láwọn bímọ fúnra ó burú o tó nínú òfin ẹ̀sìn ọlọ́run ọkùnrin tí obìnrin wà lé rẹ̀ ló lọ́mọ o àti kàrí kọjá lọ àdókòsọ́nà sọ pé àlùwaládù lílì kìrọ̀ọ̀ṣì ẹni tó lo obìnrin tó ní ìtẹ́ ló ní olólọ́mọ wọ́n lè áhìn àlìhájì alágbèrè mọ́fọ́ òfò níta alágbèrè ó ní baba alágbájá ẹ jókòó ebi mélòó ní méjì kílẹ̀ fi ń gbọ́ ńlọrọ̀ ọmọ mélòó mo fi fún yín tí wọ́n wá kà ń ṣe bẹ́ẹ̀ rí pé márùn-ún wọn níbẹ̀ mélòó ti yín bẹ́ẹ̀ gbogbo wọn. inú ilé táwọn wà tá a lọ́kọ̀ tiẹ̀ èmi mìíràn lọ́kọ̀ rẹ̀ bí mo ní mo bá mi ní tó ṣẹlẹ̀ ní pé iná láàbò kó rọ̀ yìí aláàbò ti lọ lọ́hùn bàtí ti tún kẹ́yìn ni ẹ́ aláàbò ti gbóná ayé lókè lọ́wọ́ lákó sẹ́yìn náà tọrọ kọ́ lọ́wọ́ kọ́lé tìyìn oríṣi ilé ìmọ̀tọ́ra àforíṣi sẹ́yìn rí àwọn mẹ́ta àwọn àwọn ọkùnrin mẹ́ta ti bẹ́ẹ̀ àbálágbájá lónìí ń gbẹ̀yìn gbẹ̀yìn ẹ̀yìn lẹ́nu wọn ẹ bá gbogbo àwọn ọmọ mi síbí ẹ bọ́ mi ta ni bàbá yín ẹ̀yin ni dájú lálùbàjá ọ̀rọ̀ pé oníjẹ́nu rẹ̀ bàjẹ́ o ìyá yóò fún wọn lọ́dọ̀ bàbá wọn ọ̀tẹ̀rẹ̀ dànù. ẹ̀yin ọmọ tanidájì yín kò lè dá lábú yín àbúwá ni ṣe lábúta aláwọ̀ lábúta kàńtà ẹ̀ lálùbàjá ẹ̀ kónú lè mi. ó sì tún wọlé lọ́dọ̀ fún àwọn àìsàn níbi bàbá tí mo fi yí ni àbí nìkan èyí ni dájú wa tẹ́lá ti fẹ́ ẹ má tó ìlọ ẹ má gbọ́ sí àyè ìlọ kan ọgbọ́n tó ti lè kẹ́ ẹ má kí ẹ má da ẹ má da ló da ló èmi bàbá yín ni ọ̀nà láti dé sọ fọ́pọ̀lọpọ̀ ọkùnrin náà ẹ yá àyè sáwọn ọmọ yín sáwọn ọmọ yín nífẹ̀ẹ́ yín sá ju fẹ́ tí wọ́n ní sáwọn ìyá wọn lọ ìfẹ́ àdámọ́ ń bẹ sọmọ lé ní sí ìyá rẹ o ṣùgbọ́n sẹ́yìn ṣe èdè tó yẹ pé ọmọ yóò tẹ̀ nífẹ̀ẹ́ ju ìyá rẹ lọ́tà sẹ́gbẹ́ sẹ́yìn bá ń bọ̀ wá sí ìsìnkú ọmọ lọ́tà sábẹ́ bẹ́ẹ̀ ni sí ìfẹ́ ilẹ̀kùn làwọn ọmọ yóò lọ́tà ẹ má ti bẹ́ẹ̀ o ẹ jẹ́ kó jẹ́ fáwọn ọmọ yín tí wọ́n bá ti ní wọ́n sáré bọ̀ àpàdé yìí ọmọ ẹlòmí sáré bọ̀ gbogbo kó padà ní tọ́ba kan ti gbọ́ pé mọ́tò rẹ̀ ti hùm tàbí máa ń dín dubai yóò lọ sàtà bẹ̀bẹ̀. tọ́mọ ẹ bá ti fẹ́ mọ́tà ẹ̀ má bọ̀ alágbájá ilé tó sá lọ tó o ṣe tí ọ̀dà má ṣe tí ọ̀dà mọ́ o èmi náà má ra bisikíìtì àti bisikíìtì fún yàwó o bisikíìtì mọ́ bọ́ọ̀lá rẹ̀ wọ́n sàfẹ́ mi mọ́ o mari òní sá fún ọ àmọ́ pọ̀lọpọ̀ bàbá ń kọ́ àbójútó agbègbè yẹn ẹ dákun ẹ jẹ́ àmójútó tọ́ba yẹ ká mójútó ó ṣe pàtàkì o ó ṣe pàtàkì gidi tètè kékeré àwọn ọmọ wa tó bá ti di tó sọ̀rọ̀ ẹ jẹ́ á sọ fáwọn ìyá wọn kó ọmọ wa bá wa sọ̀rọ̀ dàrẹ́ ṣùgbọ́n gbàtà wa bàbá náà ní í ṣe ni ọmọ rẹ fẹ́ béèrè kankan ẹ ọmọ yìí sọ fóun fẹ́ rà nìyí sọ kọ́ wa bá mo rò pé ọmọ rẹ adájú mi àbí àbú mi mo fẹ́ rà nǹkan báyìí ọba ní lọ́wọ́ kó o ṣe fún ní òdiwọ̀n tọ́lọ̀ bá ṣe fún ọ tí ọba tí ì sọ fún pé insha Allah mo ti gbọ́ kó o ṣe rí yóò dọ̀la insha Allah ta'ala máa ṣe fún ọ ṣe sùúrù dọ̀la só ti gbọ́ insha Allah ọlọ́run ṣe fún alọ́la. ọ̀pọ̀lọpọ̀ asùnbùkátà àwọn ọmọ wa ẹjẹ́ kí wọ́n máa rí wa ẹjẹ́ káwọn ọmọ wọn máa rí wa bóyá gbàtà ajẹ́lẹ̀ àbí gbàtà wọlé ẹjẹ́ wọ́n sọ tí wọ́n bá mọ̀ nílé ẹ̀kọ́ fún wa wọ́n ní agbo òkìlẹ̀ kan báyìí wa wọ́n ní àti báyìí wa ṣá àwọn ọkọ̀ bá dọ̀la tí n bá tètè jáde fẹ́ tó ṣe ẹ̀ ní ìtura màmá yín kalẹ̀ o sì jáde lọ́wọ́ ti ní ọ ẹ èló lówó tó béèrè mo ti fún òmù rẹ òmù rẹ òkun ọ̀tọ̀ ọba lọ. sọ̀rọ̀ yẹn kílẹ̀ àbí ó ṣe pàtàkì ọmọ tanra rẹ o wọ́n àwọn obìnrin kan bẹ wọ́n jẹ́ obìnrin tó dáa wọ́n ti ń sọ fáwọn ọmọ wa tí wọ́n fẹ́ oúnjẹ rẹ tí dàtí rẹ ní fún ọ ni obìnrin yóò sọ obìnrin míì bí èké gbogbo ẹ pátápátá kò sẹ́ni kàkà tí ń ṣe tó dòwò bá àwọn obìnrin míì ṣe bẹ́ẹ̀ sọ pé wàlúwàyà ni wọ́n ṣe tó tọ̀ tí ìwà tó bàbá ọmọ àti pàmò àti pàlákàrà àwọn obìnrin míì bẹ́ẹ̀ tó ṣe pé wàlúwàyà ni wọ́n ṣe wàhálà púpọ̀ kọ́lọ́kọ́ bá àwọn lẹ́sùn lò ṣùgbọ́n tá a fi sọ báyìí ni wípé tí wọ́n bá béèrè lọ́wọ́ ọmọ rẹ ní sùkúù gan-an tani tó fún ọ lóúnjẹ tani máa ń fún ọ lóúnjẹ yóò ní mọ́ mímì tani máa ń sáwọ́ tó rẹ̀ mọ́ mímì bàbá ní ti ń fún màmá rẹ̀ ṣùgbọ́n látọwọ́ màmá rẹ̀ ní ti ń bọ́ sí ọwọ́ rẹ̀ dé kí wọ́n máa mọ̀ mo ti fún ọ lówó oṣù rẹ̀ wọ́n fún ọ ṣé mọ́mì rẹ̀ padà fún ọ nígbà tó dé nìyẹn ṣé mọ́mì rẹ̀ padà fún ọ yẹn o ti sán ṣé wọ́n padà fún ọ lówó òwe yẹn mo fún ọ nígbà tí mo fi lọ àpèsè bí mami ni wọn lò ní náà kó fún mami rẹ gbé fún ọ torí kò ní jẹ ti bàbá tọmọ kò mọ làálà ṣùgbọ́n ẹdín kó kálukú wo mìíràn wà wọn ọkùnrin ṣé bá a sáwà náà ń ṣe sọ̀rọ̀ ń bẹ lágbègbè yẹn. ẹ jẹ́ àfúrásì agbègbè yẹn dáadáa torí ìṣòro ń ṣẹlẹ̀ ẹ wá jẹ́ kọjọ́ káwọn ọmọ wa á bá wọn lò nígbà tó tó ṣe é pé yóò rọrùn fún wọn láti súnmọ́ wa á fẹ́ bá wọn sọ̀rọ̀ tó pọ̀ mójútó bá mójú táwọn tá a fẹ́ bá wọn sọ yìí náà mọ̀ sí báyìí mọ̀ sí báyìí tá a fẹ́ bá wọn sọ àti àyè lẹ̀ ọmọ òrójú rẹ̀ tí nǹkan kan bẹ́ẹ̀ díẹ̀ sí rẹ̀ láàárín ìyá àti bàbá ọmọ kan sọ fún ọlẹ́kan náà ní pé mọ́mí mi mọ̀ tẹ̀lé lọ. kàlàsì sọ̀rọ̀ èmi ti rí odidi ọmọ márùn-ún pé bàbá wọn kó wọn sínú ọkọ̀ pẹ̀lú ìyá wọn pé tò wọ́n lọ sọdún abdulhamidu wọn bàbá níṣẹ́ tó gbà fún àwọn kan gbéṣẹ́ san fún palẹ táwọn ènìyàn náà fẹ́ sọdún bẹ́ẹ̀ ó kọ àwọn ọmọ sínú mọ́tò pẹ̀lú ìyá wọn wọn ti bá ń fa nígbà tí wọ́n fẹ́ ti ilẹ̀ fún mọ́tò làwọn ọmọ bá ní jáde wá bẹ́ẹ̀ nílò ni àyẹ máa ń sún èmi náà bọ̀ wọ́n fẹ́ sáré báwọn yanjú kí nìkan ni èmi náà bọ̀ wá à ẹ̀ bọ̀ wá ọmọ má làwọn ojú kan sọ kalẹ̀ ní mọ́tò níjọ́ tẹ́ bá afẹ́ méjì kankan nu wọn ṣe é mọ̀ kó níbi tí bàbá bàjẹ́ lára àwọn ọmọ yẹn torí àmì náà apá ara ni apá ara àyà lẹ́lòmí tí èyí fẹ́ràn ọmọ lójú tẹ́lòmí tóbìnrin mi bá pariwo mọ́ ọmọ ẹ̀rú ọ̀pá ọkùnrin nínú ilé èyí tó máa lé náà lọ pariwo wá ìbẹ̀rù tí bẹ́ẹ̀ ní ọkàn ọmọ ọkàn ọmọ mi sí ìyá rẹ̀ ọ̀dàgbàrà ju ti bẹ́ẹ̀ ní ọkàn rẹ̀ sí ìgbà náà wà ìdákùtò ìtọ́lá ẹja mójútó àwọn ọmọ wa kásì mójútó àwọn ọmọ wa. ní ojú ogun àwùjọ ọlọ́run wa sọ ayà ìkàlẹ̀ tó fi kún àwọn obìnrin tó ṣe bí àlè ṣe kí ni àlè ìfẹ́ tọ́lọ́run tó wá yọ kó mbẹ́ bá a ti ka gbogbo àwọn obìnrin tá a lè fẹ́ yìí súnà náà ka tiẹ̀ náà sí o nígbà táwa jẹ́ ahlu sunna wal jamaa àyè tó nínú súnà a gbọ́dọ̀ fi ọmọ tẹ̀lé àbúrò ya rẹ̀ tàbí gan ya rẹ̀ a gbọ́dọ̀ fi ọmọ tẹ̀lé àbúrò bàbá rẹ̀ lóbìnrin tàbí gan bàbá rẹ̀ o ti fẹ́ àbúrò bàbá rẹ̀ tún a lọ fẹ́ ọmọ yẹn ọfẹ ọwọ́ àti wa sọ́dọ̀ àbúrò bàbá rẹ̀ èèwọ̀ nínú òfin ẹsẹ ọlọ a gbọ́dọ̀ dà ọkùnrin kan ṣoṣo la sọ ṣe wá rí níbẹ̀ ìfẹ́ kò burú ní òfin ẹ̀fẹ́ ọlọ́pàá sí sábúrú kankan èmi àtẹ̀gbọ́n tó bí mi ẹ̀gbọ́n tó bí mi èmi àti ẹ̀ awọ́nú ilé kan náà sínú ilé kan ṣoṣo àlọ́fẹ́yàwó kí la fẹ́ fi ti dànù ọ̀tọ̀ lórúkọ ẹ̀gbọ́n mi ọ̀tọ̀ ní orúkọ tèmi bó tilẹ̀ jẹ́ pé ilẹ̀ Yorùbá òun ní títí ní o òun ní gbà ṣùgbọ́n sẹ́sìn ìtakò asọ̀pẹ́sìn ṣe kí ni o ìsìn ọ̀tàkù. ọlọ́run ní wọlé mú sọ náà tòmínà nìta àwọn obìnrin tí wọ́n ti wà ń lé ọkọ nínú àwọn obìnrin tá a lè fẹ́ ni. ilà máa má làkàtì àyèmánukọ. àyàfi àwọn tó ṣe wípé wọ́n jẹ ẹrú fún yín tẹ̀kú lẹ́rú. kíkà bá ń lọ sí àlejò. ọlọ́run kọ́ yìí fún yín pé ọ̀tọ̀ fún yín. ó ní àwọn obìnrin tí wọ́n wà ní ọkọ àgbọ̀dọ̀ fẹ́ wọn. ṣùgbọ́n obìnrin tá a ti kú lẹ́nu wọ́n tẹ̀ wá lọ́kọ kan sẹ́mi pé nẹ́sù hadith nìyẹn ipe nígbà tí wọ́n kó wọn àwọn obìnrin yẹn ní ọkọ níbi tí wọ́n ti kó wọn tí wọ́n ti jagun yẹn àwọn mùsùlùmí wá rí sí ìṣòro pé ẹ̀wọ̀n àti wọn fáwọn obìnrin tó ti kó wọn ti lọ́kọ ni wọ́n ti dẹrú. ọlọ́run yóò yẹn kó bẹ́ẹ̀ exception tafsiri bíi pé hurrimat alaykum al-muhsanat wọ́n ti ṣe ẹ ọlọ́wọ́n báyìí ní kí ọlá ó ti ṣe gbogbo àwọn obìnrin tọ́ka síwájú yẹn ní ìwọ̀ fún yín bákan náà wọ hurrimat alaykum al-muhsanat min an-nisa bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n tún ṣe kí ni o ó ṣe àwọn obìnrin tí ń bẹ́ẹ̀ lé ọkọ abilékọ ó ṣe wọ́n lé wọ̀ pé láti fẹ́ tá a mọ̀ sí àlùmí ọlọ́run bá ń sàlàyé fáwọn mùsùlùmí jọ́nà lọ pé ọ̀lẹ́kùn wọ́sìkò hùn ẹ lè ṣe lọ́kọláya pẹ̀lú wọn kì í sàbúrú kankan fún yín. wọ́n ń fẹ́ràn làwọn ní àdúrà ìdárí ìṣàlù ó dà kọjá pé wọ́n ní ọkọ ní orílẹ̀-èdè ti yẹn ṣùgbọ́n wọn ọkọ wọn sọ ọkọ mọ́ torí pẹ̀lú kó wọn lẹ́rú ṣùgbọ́n kàn tó fi ẹ̀sìn ọlọ́run bá sọ yóò jẹ́ pé bá dà sí arhamihin lẹ́yìn ìgbà tí ọlẹ̀ ẹnu wọn tẹ̀rí pé ó ti mọ́ pé kò sóyún lára wọn wọ́n ṣe nǹkan oṣù pẹ̀lú haidu kan wọ́n ṣe haidu kan báyìí ìmọ̀ pé wọ́n ti dẹ̀tọ̀ fún yín. ṣùgbọ́n kété tẹ rí wọn nǹkan lẹ́sùn mọ́ wọn o ẹ̀ẹ́dẹ̀ kí wọ́n ṣe kí ni o wọ́n ṣe haidu táàpù pé ìsìbúrọ́pù rọ́hìm èyí tí ń jẹ́ ọlẹ̀ ọmọ nínú wọn ṣe kí o àbùkẹ́ wọn kò sí oyún kankan níbẹ̀ tóbi bá ń dẹ́ńbẹ́ ó dẹ́yìn ìgbà tó bá ṣe kí ni o tó bá gbé náà. ọlọ́run ọba ìlú kíọ́lá ọba sọ ayà ìkàlẹ̀ ìṣòro táwọn mùsùlùmí rí inú ẹ̀mí wọn lọ́ba kó mbẹ́. ìdá àlàyé hadithi yìí òun náà ní pé hadithi ó ń ṣe àlàyé fún wa ike ni ogun awutọọf bó ti ṣẹlẹ̀ ní ogun awutọọf ti ní wọn ni wàádùn fìdárì hawazan ọgbọn kòtò kan ní dísàlẹ̀ kan ní ní àgbélé àwọn hawazan hadithi wa ń jẹ́rìí alámísáàkì nìkáàkì sáb alimusbiya obìnrin tí wọn kó lẹ́rú ó ń tọ́ka lórí ìgbéyàwó ti ń bẹ láàrin òun àtọkọ rẹ̀ ti túká. فالاستثناء على هذا متصل exception sọ yín ọlọ́run fi síbí báyìí ó so papọ̀ mọ́rọ̀ dáadáa ọ̀rọ̀ tí ń bọ̀ wá wájú ẹ lè káwọn eléyìí àyàfi eléyìí tẹ̀lé ìfẹ́ ó so papọ̀ ibi eléyìí òun náà ní adawiya àti ìmáàmù Shafi'i ìgbà wọn lọ. wọ́n hírò lè tẹ̀lá sàwọn án sóbi àmà àhá zawjuha amla. wọn bẹ níbi ni pé wọn lè fẹ́ wọn wọn wọn lè máa súnmọ́ wọn ìbá jẹ́ pé jọ tí wọn kó ẹrú yìí wọn tún kọkọ wọn náà lẹ́rú mọ́ wọn tàbí wọn ò tiẹ̀ kó ọkọ lẹ́rú ibẹ̀ ń bá lẹ́rú ibi náà wọn ló ní ẹrù ni ọlọ́pàá ìjọ tí wọn ti di pé wọn kó wọn lẹ́rú ìjẹ lọ́kọláya ti kí ni òkú tán bákan náà ó tún tọ́ka bákan náà alájàwáàzì àlùwọ́sẹ̀ pé ó tọ́ fún olówó rẹ̀ ẹni tó bá padà ní obìnrin yẹn kó ṣe lọ́kọ láya pẹ̀lú ẹ̀ wọ̀lẹ́ kọ́bílà ìsìlámù ìbùsùlíyà kódà kọjá pé síwájú kẹ́ni tó ń kú lẹ́rù yẹn tó gbà sílámù sáà mọ̀ pé sábàbí tí wọ́n fi kú lẹ́rù ní àìgbàgbọ́ ọwọ́ padà gbà sílámù ni kọ̀gbà sílámù ni síwájú kó tó gbà sílámù ẹni yẹn láǹfààní àti súnmọ́ ṣùgbọ́n májèmú tó wà bẹ́ẹ̀ ni pé ọjọ́ pé bájà ti bọ̀rọ̀ ti rọ́ṣì ó ti fi lára balẹ̀ tó ti fi háyẹ̀kù ẹ̀yẹ. sọ̀wọ́n nǹkan ti ti dàbí ìyá ọwọ́ sàníyà ìbá jẹ́ obìnrin tó jẹ́ nẹ̀sọ̀rọ̀ níyà tàbí yahudiyya tàbí wàsàníyà àti mọ̀gbẹ́ níyà àti yahudiyya àwọn ni àwọn tó jẹ́ àlùkìtà àwọn Júù tàbí àwọn Kírísítẹ́nì tàbí àkọwájẹ́ wàtàníyà ẹlẹ́bọ ni tí a sì mọ̀ kófin ọlọ́run fi láàgbọ́dọ̀ fẹ́ ẹlẹ́bọ gangan pàmbélé ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ tọ́ba ti jẹ́ pé ẹrú ni ṣé wàhálà kàtà ìdílé ayatu àmà torí pé àyà yìí ó tú ọ̀rọ̀ lẹ́ gbogbogbò ni. wọ́n lọ́wọ́ làmúyọ́ ẹ̀ lọ́mọ anáwó sallallahu alaihi wasallam. ولم يعلم أنه صلى الله عليه وسلم عرض على سبايا أوساط الإسلام wọn ò sì gbọ́n kankan wọn ò rí màá tàbí ò rí màá bí àdìsí sọ́là níjọ́ tí wọ́n kó àwọn obìnrin lẹ́rú ní ogun àwòtọ́sì wọn ò rí pálẹ̀ bíi sẹ́rí ìsìlámù wa máa ń pẹ́tù láti wọn bá ìsìlámù. wàlẹ̀ àbàrọ̀ àtàbàwò ànáhà látàtàwò mùsùlùmíyàtò hàtà tìsílẹ̀mà àníṣọlá òsọ fún ọ̀sà abẹ́rẹ́ yìí pé obìnrin tí wọ́n bá kó lẹ́rú sí èsè mùsùlùmá ẹ pé wọ́n dá wọ́n jẹ̀mú pé bóyá kọ́ gba islam kó tó di kọ́ ọkùnrin oṣù mẹ́tọ́ jẹ́ olówó rẹ̀ àníṣọ àwọn sàbí ò rí gbọ́ mùsùlùmá àti rí gbọ́ pé wọ́n kọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ àníṣọlá ma anahu la yajuzu ta'khiru ta'khiru albayan an waqtihi an torí pé nínú òfin àtìkútà bùkátà ọ̀rọ̀ tabukata ìsinmi tabukata wa àgọ̀dọ̀ lọ lára kó lásìkò tí ó wúlò tọ́ba yẹ pé bẹ́ẹ̀ ni ànábì ìbá sọ fún ọ ní kánmọ́ ń kó bó ti ṣẹlẹ̀ ṣe kí ni o tó ṣẹlẹ̀ pé ẹ gbọ́dọ̀ súnmọ́ àwọn àwọn títí wọ́n fi gba Islam. wọ̀nyẹ dúró ní hàdà inú tó tún tọ́ka lórí ibẹ̀ yìí pé fún ọ̀dámọ́jẹ̀mú Islam wọn ó náà ní tíma mùtìrìmìtì gbé nínú hadith al kan sàárì àròdì aláwọ̀ dàlá ní ànàbí àti sàlám gbẹdájú ànàbí sàlám watimu saraya hatta yabana ma fi butunihin anabi selewo láti súnmọ́ àwọn obìnrin tó kó lẹ́rú títí tí wọ́n fi bí oyún ti bẹ nínú àwọn inú wọn fàjà alẹ́lẹ́ tàhírí wọ́ọ̀yẹ kan wàhídà kan ṣoṣo ìdí kan ṣoṣo lànàbì sọ fún wọn gbọdọ̀ súnmọ́ wọn wàhíyá wájú ìhàm òun náà ní pé ètò olóyún nu wọn títí tí ó fi bí oyún rẹ̀ wàlàmíyẹ́sùkúrì islam ọ̀dà ń sọ pé wọ́n islam bákan náà wà má àkọ́rọ́jàwò fi sunan marfu'an bẹ́ẹ̀ náà ni dọ́tún mú jáde nínú sunan ní dọ́ gbé ìdájọ́ rẹ̀ dọ́tún àdúgbò pé la yahillu li muri'in kọ́tọ́ fọ́ mànìyàn kan yu'minu billahi wal yawmil akhir tó nígbà kọ́ sí ọlọ́run àtọ́jọ́ ìkan yìí an yafa'a ala mura'atin min as-sab'i hatta yastabri'aha kọ́tọ́ kọ́ lọ sùn kan nínú àwọn ẹrú tó ń bẹ lábẹ́ ìkápá rẹ̀ títí tí ó fèrè wípé ìsìnkúrọ̀ ọ̀sẹ̀lẹ̀ sí ọ̀lẹ̀ rẹ̀ mọ́ inú rẹ̀ mọ́ pé kò sí oyún lára rẹ̀ àtọ̀bọ̀ pé yẹn ọ̀sẹ̀lẹ̀ pẹ̀lú ayẹ̀wò rẹ̀ tí ó ṣe kíni o tí ó ṣe. wàlámi yẹn fi kúrò islam kọ̀dáàkì islam bẹ́ẹ̀ wà àkọ́rọ́jáwò ahmad ahmad imaamu ahmad gbé jáde bákan náà wà àkọ́rọ́já ahmad ayọ̀bọ̀n ó tún jáde látọ̀dọ̀ imaamu ahmad bákan náà ìgbẹ́ wàlá yẹn kí àṣẹ amínà sábàyà kò gbọdọ̀ ṣe lọ́kọláya pẹ̀lú kankan nínú àwọn irúgbìnrin hátà tẹ̀hìbọ̀ hàìbọ̀ títí tó fi ṣe hẹ́gbẹ̀ yọ kan wàlámi yẹn tó kúrò islam níbẹ̀ náà kò tún dákọ̀ islam wàlá yóò rọ́pò ṣèrọ́pò islam mínà lùmùsùlùyà àwọn kìlìmùsùlùyà fi hadithin wahid nínú hadithi kan ṣoṣo a níbi tí mọ́jẹ̀mú kan tiẹ̀ ti wá tọ́wá dákọ̀ pé mọ́jẹ̀mú tẹ́ fi وقد ذهب إلى هذا طاووس وغيره طاووس أتطيع تصيه ونا على سبيله الإمام الشافعي أتامي طيع تصيه إلا وعيما أولا سبي إلى أنه لا يجوز وضع المصلية بالملك حتى تسلمه àwọn ní fi kọtọ láti pé kéèyàn súnmọ́ obìnrin tó ń kú lẹ́rù pẹ̀lú bá a ti ní kápá lórí ẹ̀ wọn ti pín fún pé òun ló ní tí kí ó gbà sílámù ìdáàlà ń dẹ́kun ti tàbí ìyá wọn ní tó bá ti jẹ́ pé kì í bá ti ṣe júù lóbìnrin tàbí kristian lóbìnrin. wàsàbáyà ọ̀tọ̀ àwọn ẹrúbìnrin tí wọ́n kó ní ogun ọ̀tọ̀ wọn nà wàsàníyà ẹlẹ́bọ ni wọ́n. fàlàbùdà ẹ̀ńdáhùn mínẹ̀tàwé ó ṣe ti ká sọ pé lọ́dọ̀ ìmáàmù Ṣáfi'í rahimahullahu ta'ala àtàwọn míì tó tún yàtọ̀ sí wọn ká sọ pé wọ́n ní ìtumọ̀ míì lọ́dọ̀ tí wọn. Jẹ́pé ìtumọ̀ yẹn bí a nà ilà húnná bá dẹ̀ islam pé sísọ dẹ̀tọ́ wọn gbogbo alẹ́rìí yẹn lẹ́yìn islam ni wọ́n bá lẹ́rìí yẹn lóko. Àmọ́ gbogbo àwọn àhàdí sọ wá kò sí ètò ìgbé islam wa. Wọ́lá yẹ sí mo bá lé mojabra di dáwà ṣùgbọ́n yẹn ò lè pé lásán àpèmára lásán ni kò sẹ́rì lórí yẹn wàkàndé àròfẹ́ anáwó lámìyá ti dẹ̀lé ló ń gbé ṣàfihàn ìyàtọ̀ ìsìlámù lẹ́yìn ìgbà tí wọn náà ti mọ̀ tẹ́lẹ̀ wípé kò sí ẹ̀rí kan tó wá tó wá dámọ́jẹ̀mú gbígbà ìsìlámù ọkọ̀ tó di pé ọkùnrin lè ṣe kí ni ọ̀n tọ́jú olówó wọn lè súnmọ́ wọn sí ẹ̀rí yẹn tó ti kó gbé wá nínú àwọn ọ̀nà sóòsù tó ti kó wá ìdá tó bá rí bẹ́ẹ̀ àwọn ọmọ ìgbé òfin ẹ̀sìn ọlọ́run ètò gbé wá fún wa lélẹ̀ àlàyé tó ti ṣe lélẹ̀ yìí àwọn sọ̀hábà lè tó wà lọ́dọ̀ ìsara rẹ̀ lórí ìdára tí wọ́n wà òun náà lélẹ̀ tó kálukú wá rí èyí ti ń jóore òun ni wọ́n wà lórí ẹ̀ tàbá ní táwọn olùmọ̀ wa tí wọ́n bá ń fi ìmọ̀ yára wọn ní ìmọ̀ lò nítorí kí dáadọ́ ti ṣẹlẹ̀ ṣùgbọ́n mi tẹ́rì bá sodo sí láti kí ni o ìbẹ̀ làwọ̀ ọlọ́jọ́ kò tì ibi tẹ́rì ẹ̀ yọ wa láyọ̀ kan dáadáa tọkàn balẹ̀ sí gidi tààràtà ìbẹ̀ lálọ́ sí kí ni o ìbẹ̀ lálọ́ ọjọ́ kò tì torí nahnu la nastadillu bil ulama wa innama nastadillu lil ulama àwọn èyí kì í sí káwọn afọ ṣùgbọ́n à ń bá wọn àfa àwẹ̀ ẹ̀rí tí tí wọ́n bá sọ àwẹ̀ ẹ̀rí pé àkínsá àfọwọ́ ẹ̀rí sọ báyìí jáwé ẹ̀rí ẹ̀já bá wẹ̀ lọ bóyá wọn lẹ́rìí kan tí wọ́n fi gbé ọ̀rọ̀ ẹlẹ́yìn lọ́ba wá títí tí lọ́ba rí kó sinmi. àwọn àfa kejì pé ẹ̀rí táwọn mú wá ni ọwọ́ àwọn náà tó sẹ́ lórí ẹ̀rí oríṣẹ́rí ìmọ̀ gbádùn ẹ̀rí wàhálà wọn tó ń ṣe kó lè jẹ́ sinmi tiwa ni o. imaamu ahmad rahimahullah ta'ala àwọn sọ pé káwọn ó ṣe hálò mas'ala kan káwọn yanjú kókó ọ̀rọ̀ kan nínú ẹ̀sìn lójijì òru tí lè fi mọ́ ó lóore lọ́dọ̀ àwọn tó bá wọ́n gbogbo olú ẹ̀sìn náà fi làkọ́lọ́ wọn bá lọ. torí pé mas'ala kan yíyanjú kókó ọ̀rọ̀ ẹ̀sìn kẹta wọn bá yanjú àǹfààní gbogbo mùsùlùmí ni ṣùgbọ́n náà fìlà táwọn bá ti lásìkò yẹn àǹfààní táwọn nígbà yẹn ewu wàhálà táwọn olùmọ̀ọ́sí wàhálà àwọn ètò kékeré tọrọ bá tẹlẹ báyìí náà ní ìsìn tó àwọn olùmọ̀ àtọ́nbẹ láwọn afáwà àtọ́nbẹ láwùjọ láwọn olùmọ̀ rere yẹn kíákíá ètò ìsèpèsè tẹ̀lé ó gbé dání pẹ̀lú owó rẹ̀ tọ́lá sórí rẹ̀ yóò ti sáré máa rọ́ọ̀sì pé yá òun fẹ́ mọ ilé òun fẹ́ mọ láìpẹ́ báyìí nínú tíra tí ń wò báyìí yọmọ sí tíra tí yọmọ sí kejì ẹ̀ńdí òkùtòkò sí sísẹ́mù tó yẹ pé láìpẹ́ bẹ lórí rẹ̀ yọmọ wá gbé mọ́ra wọn. nítorí pé wọ́n fẹ́ yanjú kókó ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ ní àwùjọ mùsùlùmí wọ́n fẹ́ yanjú àlámọ̀rí kan tó pàtàkì nínú ìgbésí ayé mùsùlùmí. láti máa sọ fọ́pọ̀lọpọ̀ wa ẹjẹ́ àpòtòrí tọ́lọ́ àwọn olùmọ̀ tó ń bẹ láwùjọ wa wọ́n èso níra dáwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ wọ́n èso ńra wọn èso àwọn tẹ́kà sọ wípé ṣáà ẹ̀dá kan abẹ́ sí àwọn ọlọ́lá àti tẹ́kẹ́ bá sọ̀rọ̀ mẹ́ tẹ́ ṣẹ̀ṣẹ̀ dájọ́ ìyàwó yẹn ní ọ̀sán yìí. adẹ́ẹ̀kan wò pé wọ́n kàn débẹ̀ wọ́n mọ̀ sun rárá abẹ́rú pé wọ́n débẹ̀ wọ́n kàn máa bàtìkò jẹ́ níbi kánò mí gan ọkùnrin kan sàkpé bẹ́ẹ̀ ńjẹ́ tó ń bí masáyásáyá fáwọn sọ kálímà kan tí ó wúlò fáwọn èèyàn. ẹ abimani ọ̀sán àtọ̀ láti lọ́mọ ilé afẹ́kẹ́ bá a sè náà àwọn akan bẹ́ẹ̀ ta lọ kù wọn bí fẹ́ẹ́ ti wọn tọ́ba kú ìṣẹ́jú kan tọ́ba lọ kù wọn ráyè. alẹ́ ẹ̀kọ́ ni ṣé wọ́n ṣe bísíǹsì ní ìkùnì bísíǹsì wọn nìyẹn wọ́n ráyè rẹ̀ ẹ̀ẹ́ dákun ẹ̀yìn labẹ́ òtún ṣe mistake níjọ́ òbí máa ń kọ́ salamu alaykum àbí máa ń kọ́ ṣáàlá ọ̀tá àlà àwọn ọ̀rọ̀ kan bẹ tó dákọ̀ bí ni àwọn bàbá afẹ́ afẹ́yẹjú ọ̀rọ̀ kan àtàwọn bàbá tá a bá ti yẹjú ẹ̀ ìṣáàlá iná láfẹ́kẹ́ sí kíni tẹ́wá á yọjú sí i. bọ́ọ̀ bá tiẹ̀ tí ìdọ́dọ̀ wọn ọwọ́ tó fi délé ń o ti kọ́kọ́ nítumọ̀. mọ́pọ̀lọpọ̀ ni abímọ ọ̀tún láti lọ́mọ èyí náà láti fẹ́ kẹwàá yóò ti lérò pé ọ̀sẹ̀ alábẹ báwo tá a ti sọ pé ilẹ̀ ń bọ̀ wá lẹ́yìn kínníkínní gan wàhálà gan tá a ti kátó rí gbà ọ̀ dà padà fáwọn tí ẹ̀ gbà lọ. torí lódodo èyí kù káàtà kẹ ẹ wo nǹkan ọ̀pọ̀lọpọ̀ mi ò ti wá pé mi ọ̀ kò sọ ọ̀ lógún ọdún ló ń tẹ bá fẹ́ máa sọ̀rọ̀ lọ tí wàá ti wù pẹ́lẹ́ ọwọ́ alẹ́ ẹ̀ka tí wọ́n fi bàgbéṣẹ́ ayé àwọn kan jẹ́ mi. èèyàn yẹn tó wá bùkátà fẹ́ ká dí à níbi ẹ̀ bá ní àdúdé yìí ńgbọ́lẹ̀ yóò dé tẹ̀ ní sọ̀rọ̀ ìtọ́ fi kórè gbà nǹkan tó ṣáájú lọ. ìjà kan rọ wa tó tó fi ń dórí gbogbo àwọn náà tàbí súnmọ́ra wa báyìí. ẹ̀rọ ọgbẹ́ àwùsá ti bá náà la ní rọ wọ́pọ̀ lómi ní àwọn ìyàwó mi àwọn ọmọ mi àmọ̀lẹ́bí mi lómi ní torí báyìí torí àwọn èèyàn ti tá a ti pa akíkọ̀tà wọ́n ti dàbí wọ́n wá ní àwọn ọ̀rọ̀ kan tí wọ́n máa ń sọ tí wọn náà bá ti ṣe pẹ̀lẹ́ tó ń bá kan jẹ́ wọn ọ̀ tẹ̀lé wọn lọ. ẹ wọ́n ti bá wọn fi ẹ̀dá ọ̀rọ̀ kan ti tán yìí. ẹ jẹ́ kí wọ́n mọ ipò tí ń bẹ fáwọn olùmọ̀ láwùjọ ṣé tí wọ́n kàráyè ní gbogbo ṣe sí yẹn lánàá. àwọn tẹ́ wọ́n pọ̀ láwùjọ àyàbá ní gbogbo yẹn tí wọn bá fi tẹ́lẹ̀ ẹ ti fi àwọn sẹkalẹ ńgbọ bá padà yá tó ọ̀rọ̀ tá a pè é sí ìjọba ìdàgbà wa náà la dé ìgbàgbà pé báyìí báyìí báyìí ni a ti yẹn lórí ọ̀ṣà àlà ẹlòmíín náà sọba tó ṣe ó ní ẹ ìgbà àfa akínní kan pẹ̀lú yín bẹ́ẹ̀ tí ká fa yín lọ máa ẹ má máa dá fìtínà kalẹ̀ ẹ má dá fìtínà kalẹ̀ ẹ̀ ń tẹ́ bá máa kó yóò ṣe ẹjọ́ lọ sí i kápẹ́ ní ìsìn áhùn sọ̀nà tẹ́ pé tẹ́lẹ̀ ìbá sọ tẹ́lẹ̀ ìsọ tẹ́lẹ̀ ìsọ mẹ́ wá àrùn kan náà rí orí agbọ́nrin kan náà lọ́rọ́ ó ṣe kí ni o ni ọmọ lọ kò sábùkù ká sọ bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ kò sábùkù bẹ́ẹ̀. ara àwọn olùmọ̀ nílùú Ṣáàm wọ́n jókòó àwọn ọ̀làmà bù Ṣáàm wọ́n jókòó tí wọ́n kálukú sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹnìkan sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àkíkọ̀ ẹnìkaníbi ìpẹ̀rẹ̀ àkíkọ̀ rẹ̀ àbí ọ̀pẹ̀rẹ̀ àkíkọ̀ rẹ̀ ẹnìkan sọ̀rọ̀ lórí ẹ̀ ẹnìkan mọ́rọ̀ ó sọ lórí ta'assubu lil ulama wa shuyukh ìyẹn ni wọ́n gbà ni wọ́n tẹ yàmẹ̀yà fáwọn àfa ni wọ́n gbà ló kálukú wá sọ̀rọ̀ bébébébébébébé lórí táyọ̀ ní ìbá ti dé báyìí wọ́n ní tòun pàṣẹ lágbájá tó dé báyìí nìsín àjùmọ̀ àjùmọ̀ kó subhanallah ṣùgbọ́n tí ọba ti jọra wọn ẹ má tó papọ̀ èrò ọlọ́wọ́n bá kan mo débi èrò ọba padà di pé mo ráwọn yẹn kan wọn wá pè mo ní sórí méjì ní ọjà sí lónìí o ṣé n bá ti wá tán ní wàá pe àwọn afáwọn bí wọ́n ti máa ń ṣe ni wọ́n ṣe ah o ṣá ìwọ náà ìwọ náà yẹ bó ṣe rí nìyẹn nígbà mo ti gba ni mo tọ́ ní orúkọ mọ́sálásí ibi tẹ́mi ti wá bá wa léde lére yìí bàbá ọlọ́mọ mo ṣe eré àbí ìṣeré mo jókòó báyìí ẹ̀yin bàbá ẹ̀ wá bọ́ síbẹ̀ gbogbo bọ́ bá ti kú bí ẹ̀sìn máa ń dé owó ọgọ owó ọgọ owó ọpẹ àtòwó ọyá àtòwó báraká àtòwó oríṣẹ ìwádà ẹ máa bá ṣe torí ọ̀pọ̀lọpọ̀ míì fẹ́ máa forí ara yín gbára yín àmọ́ tó bá lọ́ọ̀ sọ fún yàn ìbí òpin èmi ò ní fún yàn lọ́rọ̀ sọ o ṣùgbọ́n anákàlà ọmọ àmàlà ni o ló kù tí yín ó béèrè ìmọ̀ ọ̀sọ́ fún wọn kàlà ẹ dákun ẹjẹ́ àmọ́ sáǹtì ẹjẹ́ àmọ́ yìí pé láti ní a máa yanjú ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rẹ́ sì kí sọ̀rọ̀ eré táwọn yẹn ṣe rò nínú àwùjọ bí àwọn kàtẹ́ ti wo ni pé táwọn bá ti dọ́dọ̀ yóò dábìá ìbílẹ̀ kan náà ni ọ̀dàbí ipa àbá náà ò ní tọ́kẹ́ sẹ́nu gbèsè àyè ẹ dàpọ̀ àwọn ọ̀rọ̀ wa àwọn oníkálukú wa ìdíkà wa náà ìmọ̀ náà ló ń kálukú wa náà gbìyànjú ẹ jámọ̀ gbìyànjú ẹ síwájú sí i tẹ̀sí mọ́ bá àwọn sọ lọ́pọ̀lọpọ̀ pé abímọ òdì wàhálà kan pé ó pé jókòó kan ẹ̀kọ́tọ́ ọ̀fẹ́ máa pè jókòó àwa náà jọ máa fi àmàlà sí sára ni àrọ́ sì máa àrọ́ máa sẹ́tù kalẹ̀ àmàkàrà ti ká pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láwùjọ rẹ tàbí inú mọ̀lẹ́bí rẹ tó wò pé bóòlù ṣe fẹ́ yanjú ẹ̀ àwọn mọ̀lẹ́bí rẹ wà pé wọ́n pèsè sínú irú ìjókòó rẹ yẹn wọ́n ò fi tẹ́ bá sì bá wa sọ̀rọ̀ lórí ìjọba ìjókòó ṣe ṣe kí mọ́sálà yọ yanjú. ẹ̀tọ́ fẹ́ máa gbé agbátẹ̀wò ọ̀rọ̀ pé ọ̀rọ̀ ni tí wọ́n sọ yìí ọ̀rọ̀ ni tí wọ́n sọ yìí ọ̀rọ̀ ni tí wọ́n sọ yìí yọ kàn máa sọ̀rọ̀ ni ọkàn lè sọ pé lápẹ̀rẹ̀ bí irú kí nǹkan báyìí wá padà tẹ́lẹ̀ yọba tẹnu bọ̀rọ̀ yẹn yọba di ọ̀rọ̀ ìbá àwọn olùmọ̀tẹ́ pé wọ́n lóye wọ́n ní làákà yẹ wọ́n mọ tí wọ́n lè mọ abábọ̀ tí ó fi já sọ̀rọ̀ ẹnìkan á gbé náhù fún mi pé kí n máa tìjẹ nílé kí ó kẹ́kọ̀ọ́ wọn fẹ́ gbé mọ́tà àkídà fún mi nínú náhù yẹ sọ̀rọ̀ àkídà tí ọ̀yàn wa ní sọ́ọ̀dù bó ṣe rí nìyẹn ẹ dákun àrọ̀ gbogbo wa ẹjẹ adó níbi ẹsìn Ọlọ́run padà dá káàtó dó níbi ìdájọ́ òfin ẹsìn Ọlọ́run ibẹ̀ lórí ilé ayé àtẹkẹyàmà níbẹ̀ lọwà àbí Allah subhanahu wa ta'ala kí Ọlọ́run padà fún kòsí àlùfẹmí àtẹlẹkọ ọkàwà هذا وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا. سبحانك اللهم وبحمدك الله لا إله إلا أنت أستغفرك وأتوب إليك عليكم ورحمة الله